you eat English food. Well, it's not a gown, it's a top. Ó ti ra top yẹn ti pẹ́, bọ̀ bó ṣe máa ń ṣí bìbà. Mi ò jẹ́ kí n wọ̀. Kọ̀ wọ́n pé àá ah, ah, ó máa ba ògùn ẹjẹ́ lẹ́yìn tí bá ti wọ́ báyìí máa túbọ̀. Ti top. I love it but bóyá máa ń ṣí bìbà yẹn but ó ṣì wà òkè bẹ́ẹ̀ aside to rock it today pé ó ti jókòó sínú closet mi tipẹ́ ẹni ni máa ba ògùn yẹn jẹ́ kami so i know but ah orin yẹn pọ̀ bá tún wọ kami sọ sínú orin yẹn ti pọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni signal tán fún yẹn we have a lot to talk to talk we have a lot to discuss today. Um, Shelly wetin vdm talk today all those controversies about iyabo ojo that side eh, i don't want to go to that side eh? right now ṣe rí September tó september twentieth eh, let me put my instagram my new instagram account please kindly follow me let me put it here olùsíwọ́n láti ìgbà justice for Mohbad yìí Instagram account méjì ló ti gbà lọ́wọ́ mi Instagram account ìkẹta ni mo tún ṣì yìí ìkẹta mo Instagram account ìkẹta ni mo tún ṣì yìí ìkẹta mo ìkẹta mọ́. so new instagram account mi ló wà lókè yẹn please follow me kindly follow me ẹ jọ ó ní àwọn kankan tí mo fẹ́ post gan-an tí mi ráyè post ẹ̀ nípa mohbad mo rí lórí twitter mo fẹ́ fi tí n bá post ẹ̀ so that I understand where i'm coming from it's so sad ṣe rí ọmọ yẹn ó dìkù gan ó dìkù àwọn àwọn tó súnmọ́ àtàwọn tó ní àwọn náà mọ̀ pọ̀rọ̀ ẹ̀ dìkù yeah I post it on TikTok kindly follow my new Instagram page karimot underscore gumbayo eighty eight so ọ̀rọ̀ ẹ̀ wọnú ara wọn ni àwọn tó ní náà dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ó dàbí fún fagiri kí n fa igbó ni ọ̀rọ̀ gbogbo yẹn so ọlọ́run á kọ́ everybody yọ but it's so sad that he had to you know despite his struggles despite everything sista dúdú mi ìdáyín lòun kí lẹ sọmà pé kóun ṣáà má kú ó ṣàgbó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ it's so sad but àwọn tó wà lára rẹ̀ wọ́n mọ̀ pé fagbó kí n fagbó òun lọ́rọ̀ bọ̀bọ̀ rẹ̀ so bóyá ẹnu tèmi lẹ ti wá fẹ́ gbọ́ pé ìyá ti ṣàpè ó sì dìgbà ẹ̀ lọ ó sísá dúdú ẹ má bínú ìyá mi ẹ má bínú jà ẹ so ṣé ìgbẹ́ wọn àbùsẹ̀ fagbó kí n fagbó tó bá fa gbòòrò máa fa igbó ẹ̀yin lọ̀rọ̀ bàbá ẹ̀. àwọn tó yí ká àtàwọn tó ní wọn ò lè sọ pé ọ̀rọ̀ fa gbòòrò kì í fa igbó kọ́ lọ̀rọ̀ bàbá ah, so whatever everyone is doing towards justice, I think, yeah, I'm good. I look so tired. You know, sometimes, oh God. yeah they are not God and God you know sometimes when you are well rested look at me I look natural though which I like I like it I look natural sometimes when you are well rested too and I be be ah Sherry I'll, I'm fine yeah I'm fine kò sí ọ̀rọ̀ tó ṣe mí ẹ̀yin wèrè ẹ̀yin olùlẹ̀ eh, ẹ̀yin olùlẹ̀ nation how you sef wan cross from blue to yellow e no possible what do you mean by that kí n tó fún ẹ nípè ṣó lè ṣàlàyé ara nǹkan tó mean kí n tó fún ẹ ní bàbá natural ìpè ó wà nílẹ̀ lórí àjẹfẹ́ sínú kò ṣe kò ṣe ọ̀dà ò ní láti pè ọ̀dà ó wà nílẹ̀ ẹ̀yin olùsẹ̀ nation ìyá yín ti jí o pé mọ̀ kẹ́ máa stream mi wọn bí ìyá láyà yín dá kẹ́ máa stream mi ẹ̀yin àṣàna group ìyá yín ti jí. Um, yeah, ó ṣàlàyé rẹ̀ ká mọ who all cross Yumi Mohbad thank you Yumi Mohbad ó ṣojú ẹ̀ lásán ẹ̀wọ̀n ọdún mẹ́jọ ni ó fẹ́ cross láti blue sí yellow ó gbọ́ pọnọ yẹn mọ̀jú flat lọ. Eh, and ń sọ̀rọ̀ nǹkan mi ń sọ̀rọ̀ flat everything na flat everything na flat àbí he is talking about blue and yellow ṣé àwọn tó lówó tó wà nù orin tó wà nù music industry jù lọ wọn ò sínú flat ṣé mímí mímí kọ́ mì hmm? They have started streaming already wọn ò ní wọn ò ní tọ́pìkì wọn ò ní nǹkan tó máa ṣe mọ́ wọ́n ti lulẹ̀ <laughs> ẹ jẹ́ kí n tún yìí jẹ ráìsì tó tẹ̀síwájú one nineteen stream. Hmm. ẹ̀yin fans ni ẹ̀yin kọ́ ni mo ń gbárí o sẹ́wọ̀n kí wọ́n lè máa swim mi for free ẹ̀ kí n fààyè wọ́n jẹ ráìsì díẹ̀ kí tó kọ̀ọ̀tún ni àwọn dà àwọn kẹ̀ èwo ló ń swim nínú wọn ọ̀rùn yìí aláìyá wọn wọ́n máa ń swim ọ̀rùn ní swim pẹ̀ tó kún fẹ́ pa wọn ni àwọn tó ń swim mọ̀ èwo ni wọn ló swim olórí burúkú ṣì ń dára ìwọ ló máa ń wọlé síbí tó máa ń wá ṣì ń dára mọ̀ pé scarf àṣànà group ló wà ìwọ ni máa wọlé síbi tó máa ń wá stream fún wọn lọ́hùn kò sígbà tí mo lè bẹ̀rẹ̀ live dára wá wọlé síbi mi wọ́n ló lo picture lèyá mi lo picture ọmọ ọlọ́mọ fi ṣe amòkùnṣèkà amòkùnṣèkà ló ń pe rúurú. I have a to discuss tonight ẹyọ màá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí lọ màá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. most of our tower abroad ǹjẹ́ wọ́n please follow my Instagram account o òun ló wà lókè yẹn o ṣé mo lè kọ ig account instagram account mi ló wà lókè yẹn jẹ́ fọ́lọ̀ mi bufes streaming ni olóyìn burúkú mà nìyẹn àpótí èṣù <laughs> iṣu ẹsẹ̀ tí mo yọ bufes mi tí ìlú nǹkan kan fi ṣe ẹ mi tí ìráyè fi ṣe nǹkan iṣu ẹsẹ̀ tí mo yọ ń jọ kìnìún àná mo sì máa yọ ṣú kejì bóyá tí bá yọ ṣú kejì màá lè fi ṣe kọ̀ọ̀kan rí àlè tó wá jẹ dáadáa iṣu ẹsẹ̀ òsì ẹni mo yọ mo sì máa yọ ẹyọ kan tó kù olórí burúkú èṣù dìran wèrè máa ní ẹ Àbíkẹ́ is fine jàre Àbíkẹ́ is fine lórí burúkú burúfẹsẹ ọmọ kan bàbá kan àkọ́bí wèrè obìnrin yẹn máa ń lu ṣeré lé ní àkọ́bí ẹ̀ obìnrin máa ń lu lùkulù ṣeré rẹ̀ ìyẹn ti sá kúrò lé àkọ́bí obìnrin ti sá kúrò lé ọkùnrin yẹn ló rí dè mọ́lẹ̀ ṣòro ọkùnrin tó dè mọ́lẹ̀ yẹn nígbà tí yẹn náà bá máa gbọ́mọ ẹ lọ́wọ́ báyìí kò ní dágbére fún ẹ kó tó lọ olórí burúkú gbogbo gbogbo effort tí mo ṣe lórí ẹ kó lè níṣẹ́ lọ́wọ́ kó sódà tó bá fẹ́ sanwó lé onímọ̀ tọrọ owó lọ́wọ́.